least tó jẹ́ wípé o ò lè hold on till our wedding night mi ò rò pé continuity wa lè work mọ́. why are you talking this way kí ló ṣe é. gbogbo èèyàn kọ́ ló máa jọ ẹ́ yẹ́ gbogbo èèyàn kọ́ ló máa jọ wọ́n tó lè ní sùúrù tó jẹ́ pé sex nìkan ló wà after chief dàgbà wọ́n mature wọ́n understand gbogbo ọwọ́ tí mo fi wọ́n sí. kódà kẹ́yọ̀ máa kó lé lọ́ta irú èmi pẹ̀lú rẹ̀ ti jọ ń gbé nìsín ìwọ wà mí èmi wà mí eléyìí tún mọ́ mi dààmú ara rẹ̀ kó ń wọ́n ọkùnrin lọ tó bá ti wọlé sọ́dọ̀ mi yóò kàn ti pàápàá. ọgbẹ́ni burúkú sọ̀hún. tó o mọ̀ pé wọ́n ti dábàá lé ọmọ rẹ̀. ẹ báwo lè ṣẹlẹ̀. ọmọ tó bá da fáànù òun láàfin kó fà o. látàwọn tàbí wà sígbò ẹbí jì kì í débi. sọ́nà lọ́lẹ́kùn fún mi lẹ́lẹ́kùn làbẹ́bẹ́ dọ́wọ́. àwa ló máa pààyàn má gbowó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn láwọn ọ̀sẹ̀ ọ̀lẹ́wọ̀ yìí ni a fi pààyàn àti gbowó rẹ̀. kò jíde ṣe bí mi kò báwo ni jíde ṣe bí mi ní. lẹ́yìn tí bá ṣọwọ́ tí mo mú ẹni tí wọ́n ló kí n ti ní àbí kí n gbogbo ọdún yìí pa. irọ́ ni ń pa ọ ní bọ́ fún ọ ni ọ̀ sì gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀ta rẹ̀ wọ́n. káàkiri náà lọ́dún bàjẹ́ ẹ jẹ́ kí n rí ọlọ́dún ọ̀gbẹ́ mi mọ́. nítorí obìnrin tí ọ̀hún fún ẹbí wà lè jáde yìí. àbí wẹ́dà òkú ẹbí já o wẹ́dà òkú ẹbí ò ní já o aláṣẹ ṣèlú ọmọ àfàìmọ̀ gbogbo ibi tó ọwọ́ kọ̀ dé kó rìn débẹ̀. lọ́tí abáríbi ojú wọn